àtàlẹyìn. tani mọ̀mọ́ ni èèyàn ta òrìlì. pẹ̀lẹ́ tani mọ̀la ọmọ Tanzania. ìkà ni yín. ẹ sì sàbíàmọ. kó tó di pé bákòbí yín mọ́ríàmọ̀ lẹ́ ti sanwó lé láàsì. mọ́ríàmọ̀ sì ti lọ ilé ọkọ báyìí. àkọ́bí mọ́ríàmọ̀ náà ti mọ́kọ wálé náà. Ah, ah, ah. ẹ wá sọ di gbèsè generation. wọ́n ti sọ́dọ̀gùn ìdílé náà. gbogbo àlàkàlà kọ́ lógun ayé o. bẹ́ẹ̀ bá tanná nepa sùn tí ó sì sanwó nepa wà láìwèrè ó lè lójú oorun lọ́wọ́lọ́ kọ́láwọlé ìkànnì. jàǹdà kàrà lọ́wọ́lọ́ kọ́láwọlé àbí kí ló ti pè olúmọ ẹ̀kẹ́ sorúkọ tèmi. sẹ́díkọ́ nọmba fourteen. nọmba fourteen níbí báyìí. adúgbò ah, ah. ilé tá a fò. ọ̀gá ilé kọ́ la fò àdúgbò la fò láti nọmba fourteen sí nọmba forty ọ̀kadà one five ni. ẹ eh, tábà tẹ wàá ṣe mistake náà. ẹ mi ò wá ní kọ́bọ̀ tí mo fẹ́ fún yín báyìí o. Ah. mo ń lọ́wọ́ fíìmù fate of alakada tí tóyè ibrahim ṣe. a oh. ra tíkẹ́ẹ̀tì méjì fẹ́yìn méjèèjì. ó sọ̀rọ̀ fíìmù wọn ló dùn. ẹ wọnú ọkàn. hello officer Usman. mo ní sójà mẹ́wàá tó lè na èèyàn méjì pa. kò sẹ́ni tí ó bẹ̀rẹ̀ àgè náà. gbèsè kìdí carbon copy yín èyí sọ wọlé kílọ̀sì. ẹja wo ná. wèrè ilé tó ń jẹja. kò sí wàhálà ọ̀gá mi ẹja tọwọ́ bọ̀. àwọn adé jẹun. kí ló ṣẹlẹ̀. ó ah, jẹ́ wo ná. ẹ fẹ́ jẹ poison. Ah! wo ẹ lọ́nu. so igbe ká nìwọ ọmọkùnrin yìí o sì fẹ́ẹ́ pa ìjọba ọ̀rẹ́ ràbí ẹjọ́ ní tájà ni tó tún fẹ́ẹ́ fi báwa bàǹkì ẹ̀ tọrọ. àṣàlẹ̀ di méjì o jẹ́wọ́ ná asádò rẹ o tún fẹ́ẹ́ pàjọba àbí ìwọ náà wọ́n fi lórí rẹ bíi bẹntigọ́. ọ̀gá mi ẹ mọ̀ dàlọ́ abẹ́rẹ́ tó ṣe omú bíi salákàn ni tó sorí bíi igun dáìsì tí fẹ́yìn bíi pọ́sítọ̀ olóṣèlú wo ẹni bá lóun mọ̀ dàjọba láàmú olóòní nísìmí bíi Lagos Ìbàdàn expressway. òun náà làmọ̀ bí a ó níyọ̀ yẹn ah! tí ti ta ọ̀gá ti jẹ pọ́ísì. ọ ah! ti jẹ pọ́ísì. ṣé mo jẹ ẹ. ní ìjọba ẹ ṣe báyìí níṣẹ. lọ́sọ̀ báyìí. ìwọ náà ti jẹ́ ẹ bọ̀dà ẹgbẹ́ fún wa lẹ́rọ̀ rẹ̀. ẹ̀rọ kọ́ rọ́kì ìbù ni ṣé ẹ̀wọ̀ wèrè.